الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه بعد عليكم السلام ورحمة الله لين يتوقف الله الصلاة asọ́látò على محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين الذي تيرى سبحانه وتعالى به كجيك تيانو فمبوع والله كي صلاة نام وعلى النبي أتي صحابة أتي وبوا ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama a máa tẹ̀síwájú ní ilẹ̀ láti ta'ala inú àlàyé síra al-usul al-thalatha aw thalathatu usulin wa adillatuha tó kọ́ ìtànkí lọ́wọ́ gbàgbọ́n ثلاثة أصول وأدلتها ọ̀tọ̀ni kékeré tí ń jẹ́ alùsùlù sàlátàtù wa adìlàjò ha amùwà balọ̀ náà ni ọ̀rọ̀ ìfẹ́ inú tí ma ń kó bá ẹni tí ma ń sọ̀rọ̀ ọlọ́dàkùn mọ́ṣá àyẹ̀wò ya ìfẹ́ inú náà gbogbo níta bá sọ olúwa mọ́ṣá àjò ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba sẹ́wọ̀n. والسلام على الله تعالى اعلم رحمك الله انه يجب علينا انه يجب على كل مسلم ومسلمه تعلم ثلاث هذه المسائل والعمل بهن الاولى ان الله خلقنا ورزقنا ولم يسلكنا ابدا بل ارسل الينا رسولا فمن أطاعه دخل الجنة ومن عصاه دخل النار والدليل قوله تعالى إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وكيلا الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا الثالثة أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالاة من حاد الله ورسوله ولو كان أقرب قريب والدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأجرهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون العلامة المجدد حسبك العلامة المجدد محمد بن عبد الوهاب عليه رحمة الله lẹ́yìn tán parí ẹ̀kọ́ tá kọ́kọ́ kọ́ fún wa sọmọ kébi tá kọ́kọ́ kọ́ wọ́n júwe pé ẹgbẹ́ ní ká lọ ikọ́ nǹkan mélòó kan mẹ́rin ṣàgbọ́ mẹ́rẹ̀ ní yàrá gbọ́ yé tó àfihàn báwọn tí ó fi dídọ́ tí a máa gbà béèrè inṣàlá afá tó wá délé ní ọlọ́mọṣàbá wa ti dáadáa fún wọn gẹ́gẹ́ bá ti sọ pé àwọn eléyìí ní tó kà wọ́n ní káwọn èèyàn mọ̀nà ní tó kà wọ́n oníkíní káwọn èèyàn mọ̀nà kò sáǹfààní fún wọn bí káwọn èèyàn ṣìnà wọn àti báwọn èèyàn náà lò nílò pé alẹ́ sá gbọ́dọ̀ ṣìnà láti máa rí nínú ṣe sí wọn ẹwọ tó tún bẹ̀rẹ̀ kí ó fún wa lẹ́nu wọ́n tún ní i'lam rahimakallah i'lam ìjọ alákọ̀ọ́kọ́ náà wó náà tún bẹ̀rẹ̀ i'lam alhamdulillah ìjọ alákọ̀ọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ pé i'lam rahimakallah wọ́n tún bẹ́ kí ìtọ́sí ní islam ní torí ká fẹ́ sàwọn èèyàn mọ̀nà ni ìjọ wa máa jẹ wá lógún náà ni pé bá a bá ṣe ń ṣàlàyé fún wọn a tún wá máa fàdúrà àti oúnjẹ tí wọ́n mọ̀nà a tún máa tún kí ni a máa fi lè yé àfààní ìlàm lọ́rí mọ́ tí mo tún fẹ́ wí náà rahimakallah èyí ọlọ́run bá ń ṣàánú rẹ̀ ọlọ́dàkùn máa ṣàánú àwa náà nígbà báyìí ń ṣàdúrà yìí fún wa ọlọ́dàkùn yóò gbà lórí wa ó bá gbà lórí wa èrè téèyàn máa ń rí ibi téèyàn fẹ́ràn káwọn èèyàn mọ̀nà báyìí ọlọ́pàá náà bá fi sàwọn náà lẹ́sọ̀ọ́ lórí ẹni ẹ̀ẹ́lá ọ̀rọ̀ ìmọ̀kànlá àfáàrí nu gbogbo àfáà tó bá ti jẹ́ pé káwọn èèyàn mọ̀nà òun ló kàn án èrè káwọn èèyàn mọ̀nà náà ló mọ̀ sá bí bá ti ń fi àlàyé ṣe fún wọn tó tún wọn máa bá wọn bẹ lọ́hùn kódà nù dáadáa káàtó kọlọ́dọ̀ àwọn àlùfáà súnà ọlọ́mọta bá wa ti dáadáa fún wọn bá wa gbọ́ àwọn àlùfáà súnà lẹ́sìn lórí inú dáadáa tá a kọlọ́dọ̀ wọn ni pé bàbá tí wọ́n ní nǹkan gbólóhùn aṣọ pẹ̀lẹ́ nìkan lórí ọ̀rọ̀ ẹ̀sìn bàbá tí wọ́n dé kọ̀rọ̀ ó tún wá mọ́ fẹ́ lọ́n fún ọlọ́dàkùn mo ti wí fún kò gbọ́ o mo ti ké fún kò gbọ́ o ọlọ́kúnlá mo kọ síra lórí ọ̀rọ̀ rẹ̀ kò gbọ́ o dákùn tó bá fi mọ̀nà subhanallah tó máa ti kí ni ọ̀rì wọ́n máa ṣàdúrà fún èèyàn ní gbangba wọ́n tún wá máa ṣàdúrà fáwọn èèyàn níbo ọ̀rọ̀ a máa ń sọ́rí kò sí báwọn afá súnà tí wọ́n ti báwọn tó ọjọ́ kan ò wá nínú ayé táwọn èèyàn máa ní tí wọ́n máa fi bẹnu àtẹ́lù wọn wọn náà ó kọ́ kan ká fara àwọn èèyàn káàkiri nǹkan pa àwọn èèyàn káàkiri nǹkan wá bí kálukú pé wá ta ló pa sí wọ̀ mọ́ akọ̀gbọ́ ẹ̀ẹ́dọ́kùnrin tán wí ni wọ́n ní mọ́ ń pààyàn ẹ̀dùnmọ́ni kóra ní gbogbo tíra rẹ̀ kọ́nà mọ́ pààyàn ní wíyẹ wá kó gbogbo tíra rẹ̀ dáadé pé àwọn tíra rẹ̀ yìí ẹ̀dàkùn tíra rẹ̀ láǹkà yóò ẹ̀wù tọ́pìkì alákọ̀ọ́kọ́ kí ló ń bẹ̀rẹ̀ ìlàm rọ̀ṣìn àkàwọ̀ ó tún débi ẹlẹ́ẹ̀kejì tó dúbẹ̀ rẹ̀ ìrìnlá rahimaka tó bá tó wá débi ẹlẹ́ẹ̀kẹta ọmọdé ó torí ó tún ní ìrìnlá arṣadakallahu li ta'ati subhanallah arṣadakallahu li ta'ati tó mọ́ lọ́rẹ̀ máa eh, ọlọ́wọ́ bá tọ́ sọ́jọ́ láti lè máa tẹ̀lé tiẹ̀ lọ́ sì rí pé ìwọ náà tó bá wà ní tó gbọ́dọ̀ mọ kàn ọ́ òun náà ní káwọn ìlú dáa tó mọ̀ náà ẹwà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam lásọ́kọ́ ni Umaru gba Islam ẹni kìí gba Islam Umaru kí ló bá dédé mọ́ àdúrà nẹ́bì ni ànẹ́bì ló ta àdúrà gẹ́gẹ́ bí ọfà nígbà tọ́fà ní oṣù mẹ́rin alómú Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu lákùn gbígba Islam tí Umaru wá gba Islam ó kó yìí Islam àbí òkó yìí bá wà ó kó ìbáwa mùsùlùmí àbí ó kó ìbáwa àfáà súnná bàtìmárì o àtọ̀dọ̀ anábì tàbí jogún ẹ̀rí tànábì ní pété aláàtàkẹ́kẹ́ mọ̀nà wọ́n tún wá máa ṣe anábì sùtá anábì tó máa ní ẹ̀ ọlọ́run kì í yé wọn ní ìṣe kí ni jama kì í yé wọn ní anábì tó máa ní Allahumma hdi qawmi fa innahum la ya'lamun lẹ́yìn tó ti sọ́lókò tó sọ́lókò lẹ́yìn tó ti الذي nẹ́bì tó ti اللهم láàmú anábì فإنهم لا يعلمون hdi qawmi fa innahum la ya'lamun àwọn màláìkà ó tún sọ̀kalẹ̀ pé lè Muhammad kí ni ká ṣe fáwọn tó ṣe báyìí fún ẹ àní Allahumma hdi qawmi fa innahum la ya'lamun ìdínú tí wọ́n náà bá ń bára rẹ̀ wà wọ́n kò bẹ́ẹ̀ kí lọ́wọ́ mọ́ sí ládùúgbà Allahumma hdi qawmi fa innahum la ya'lamun ọlọ́run gbogbo àwọn mùsùlùmí ọlọ́dàkùn mọ́sàdáwà fi wọ́n mọ́nà alàlámọ́tò muhammad ibn abdul wahab rahimahullah an i'lam rahimahullah ọlọ́run bá ń kírun kí wọ́n dáadáa ara rẹ̀ mọ́ wọ́n ní lọ rẹ̀ mọ́ o pé afẹ́ wíyí ọ̀ràn yẹn ní fún gbogbo mùsùlùmí lọ́kùnrin wà mùsùlùmá ọ̀ràn yẹn ti ní lórí gbogbo mùsùlùmí ní kíni lóbìnrin ọkùnrin mùsùlùmí ọ̀nà yẹ̀ni tafẹ́wù ìjẹ́lì lórí obìnrin mùsùlùmí ọ̀nà yẹ̀ni tafẹ́wù ìjẹ́lì lórí ọ̀nà yẹ̀ni kó lọ rí kọ́ àwọn ẹ̀kọ́ mẹ́ta yìí ẹ̀kọ́ mélòó sọ̀rọ̀ kí níbi yìí ta kọ́ lọ ẹ̀kọ́ mẹ́rin ló pè é orílẹ̀-èdè mẹ́rẹ̀ẹ̀rin yìí o èyí ta tó wá fẹ́ wí sí ni kí wá sí mọ́ rẹ̀ nìkan lálọ́rí wá wàlàámọ́lú bèèrè àwọn ilé ìrọ̀lọ́ ìkọ̀rọ̀ wọ́n sí ìsìn ti mọ̀ rújú rẹ̀ kò ní ọdún ìsìn ti mọ̀ rẹ̀ lọ wàlàámọ́lú bèèrè àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtàwí ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà kì í ṣe ká mọ́ nìkan a tún gbọ́dọ̀ lè máa ṣe iṣẹ́ kan english àbíkílẹ̀ ń pè yàn láti ní ìrẹ̀lọ ibi tó ọmọ tó wọ́n ní wọ́n bọ́ wájú kọ́ni sí ìgbègbè láti ìlú lọ bọ́ wáyà yìí yóò sàmà dọ́jì sẹ́yìn máa dúgọ́ ẹ̀bí jẹ́ ti máa rújú bẹ́ẹ̀ máa rújú rẹ̀ lójúmọ́ máa lọ ibi àyè rẹ̀ ibi tí sára bí àyè rẹ̀ ti rí ìdòwò yìí wọ́n máa sọ bí ìjì sí mi náà. táyì ìkàwé ìrọ̀lọ́dún dọ́ra yẹn nísìnyí wọ́n ní ká lọ ní mọ́mẹ́tẹ̀ẹ̀ta mímọ́ nìkan wá kọ́ wà láàmẹ́lú a tún gbọ́dọ̀ máa fi mẹ́tẹ̀ẹ̀ta ṣiṣẹ́ ṣe kí làwọn kan náà أن الله خلقنا ورزقنا ولم يتركنا هلكا بل أرسل إلينا رسولا ومن أطاعه دخل الجنة ومن عصاه دخل النار اللهم اجعلني وإياكم ممن يدخلون الجنة اللهم اجعلني وإياكم ممن يدخلون الجنة اللهم اجعلني وجميع المسلمين ممن يدخلون الجنة ولا تأتي أشوف مسلمين وأتوا الجنة ولا تجعلنا ممن يدخلون النار ولا تجعلنا ممن يدخلون النار ولا تجعلنا ممن يدخلون النار فسوى النار وسوى nǹkan alákọ̀ọ́kọ́ rèé lọ́ọ̀rì mọ̀ pé anàlọ́ha kọ̀ọ̀lákọ̀ náà pípẹ́ ni ó dá wa omi dání wàrọ̀zákọ̀ náà lẹ́yìn kó dáwà ó tún ṣe àríyìkì fún wa àmó dáwà ó ṣe àríyìkì fún wa ní wàlẹ̀mìyẹ̀ tòró kíná àmàlàní igbó dáwà tán tó sì jẹ mú fún wa tán kò wá fi wálẹ̀ pé ẹṣà mọ̀ sí ó ti ní ìdúbà kò wá fi wálẹ̀ pé ẹṣà mọ̀ sí bó ṣe kí ni ó ti wù yín kò fi wálẹ̀ bẹ́ẹ̀ o kí ló ṣe yóò náà ní wọn náà dùn kí wọn lọ́wọ́ bá ṣe fún wa bal arsala ilayna rasula nítọ́lọ́wọ́ bá ṣe fún wa ní pé ó gbé òjíṣẹ́ dìde sí wa ó sì rán òjíṣẹ́ sí wa ọlọ́run ọmọ òkan jù wá lẹ́nu ayé ìdínú ẹni àti ẹnu gbọ́dọ̀ máa lólé ayé yìí bíi pé ọlọ́kàn fi wá sílẹ̀ ká jẹ ká mu ká ṣe fàájì ká wọṣọ ká wọ bàtà bẹ́ẹ̀ kọ́ o sọ̀gbìnàlù mi ti lórí ayé inú ó dáwọn tí ma sọ ipé mi mú láyé mi bó bá dẹ̀ ṣe wù mí ni mo ṣe máa lo ayé mi ìwọ́kọ́ lọ láyé rẹ̀ o táà níjọ̀mọ́ olúwarí inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi ọ̀ lè káyé rẹ̀ bó ti wọ́ ọ̀nà àkókò wá fọ̀rọ̀ sá nẹ́bì lẹ́nu ọwọ́ àmọ̀tẹ̀lá nẹ́bì náà àmọ́ sálà ń tẹ̀lé lára nẹ́bì ìdínú ọgbọ́dọ̀ jákẹ́ nìkan kó gbé ọkó gbéra rẹ̀ kalẹ̀ fún ọ nígbè pé ẹni tó bá ti sọ náà lọ́gbọ́dọ̀ máa sọ ta ló ń ẹni tó bá ti fẹ́ kọ́ máa sọ náà lọ́gbọ́dọ̀ máa sọ ta ló ń ẹni báyìí onítàníjàmá ọ̀làlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam sọ́lọ́wọ̀ fi wá lẹ̀ka wá lu ayé lásán ní tó ṣe ni pé bal arsala ilayna rasula gbójíṣẹ́ dìde fún wa tánu tí wa tó rán wá sí wa àdẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam kò wá kàn gbójíṣẹ́ yẹn náà kalẹ̀ lásán bẹ́ẹ̀ ó gbé kalẹ̀ nígbé kalẹ̀ kẹ́ mú gbé kalẹ̀ tí mo rán sí yìí òun lẹ máa tẹ̀lé wọ́n lẹ́gbọ́dọ̀ máa ṣe kí ni wọnú alukùránì lọ gàràgà olúwa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah èyí ń bẹ fún ìlàrò òjíṣẹ́ ọlọ́sẹ̀ ń wò yìí uswatun hasanah àwòkọ́sí dáadáa àwòkọ́sí rere èyí ń bẹ fún yín aráta ní òjíṣẹ́ ọlọ́run àmọ́ta làwọn nábì ó máa jẹ́ àwòkọ́sí rere fún man kana yarjullaha واليوم الآخر وذكر الله كثيرا fún gbogbo ẹni bá rọ kan pé òun pàdé ọlọ́run ọba níjọ́ kan títí ro kan pọ́jọ́ àlùkìyàmọ̀ kan bẹ tóun pàdé ọlọ́run tí ó sì máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọba. ibo mi náà alukur'an olúwàdí wa man yuti'ir rasul faqad ata Allah. ọlọ́run níbẹ̀ tí ń wù jíjẹ́ tí mo rántí yín o ẹnikẹ́ni tí ń bá ti ń tẹ̀lé ìgbàgbé rẹ̀ o ta ní tẹ̀lé o ìyọ́lọ́wọ́ bá ní tẹ̀lé o tọ́lá ní tẹ̀lé jẹ́mà Allahu subhanahu wa ta'ala òjíṣẹ́ ta wá wí yìí faman ata'ahu ẹni bá wá lè tẹ̀lé mólúwá tí ní á tẹ̀lé ìwà ìjẹ̀ náà ẹni tí ó bá wá tẹ̀lé ńkọ́ afáàlẹ́ ní bá wá takò jíṣẹ́ yìí ewu ànábì àgbọ́ àmá báwo ti ṣètò wá rí tó káwọn èèyàn ti bẹ́ẹ̀ láyé lónìí ẹ̀yàn lá ànábì sọ bẹ́ẹ̀ àgbọ́ àmá àwọn abáwo ti wà má ní asọ́ ẹnikẹ́ni bá takò tànẹ́bì dákọ̀lá náà yóò wọ́n náà wọ́n mọ̀dákùn mẹ́sì ní àti náà hadith àbí ìwọ̀n ìrọ̀ àtọ̀tọ̀ bẹ́ẹ̀ lẹ́nu Bukhari lẹ́nu àmì àwọn hadith ìṣẹ́lá dábùwà Muhammad sallallahu alaihi wasallam wọn ni kullu ummati yadkhuluna al-janna illa man aba oníbẹ̀ tí ń wù mí gbogbo àwọn tó bá ti ń jẹ́ àlùkò mọ́ mi gbogbo wọn ni wọ́n wà al-janna gbogbo wọn sì lọ máa al-janna illa man aba alaikum assalam àyàfẹ́ ni tó bá kọ̀ dálẹ̀ pé òun dálẹ̀ náà kan tó wọ̀ wọ̀ ẹ̀ ń bá kọ̀ bóun ṣe kí ni ìwọ̀n yọjú sí bàbá àwọn sáré wá wò pé ah, ládùúrù tí ìgbà nẹ́bí ti ròyìn pa àlìjẹ́nà kí ni lọ́wọ́ mi yá abẹ́yà Rasulullah rí ànẹ́bí àtàwọn lẹ́ni ọ̀hún tí ó wà kọ àlìjẹ́nà lẹ̀ fún wọn wọ̀ ẹnikẹ́ni tí ń bá sọ̀rọ̀ lẹ̀ tẹ̀lé ló wà àlìjẹ́nà ومن عصاني فقد أبى اسم جماعة ومن عصاني ó dàbí gbogbo ìhà sórí wọn má di mú o ó yẹ kú òní di ọ̀rọ̀ ni ju ọ̀rọ̀ ni rẹ o. ọmọ ní asọ́ọ̀nì anábì lẹ́nikẹ́ni tí bá sọ̀rọ̀ ẹlẹ́ tó wá ní ẹ ó dífíkọ́tì díẹ̀ irú fakọ̀dì àbà ó di ibi fún rẹ̀ ló kọ́ àlùjọ náà lẹ̀ pé gbogbo ọ̀pẹ́ láà wà àlùjọ náà nínú ìwọ̀ ọlọ́mọ ti dìgbà tí ń lẹ̀ wọ́n ti wá lẹ́nu tí ó kọ́ àlùjọ náà lẹ̀ ṣòkò yé ti tẹ́nu ni wọ́n fi sọ pé àwọn wà àlùjọ náà action wọn ni wọ́n fi sọ pé àwọn wọ́ àlùjọ náà kí sì ni action yẹn action ni ní pé káàdì lọ́bí o sọ̀rọ̀ kalẹ̀ kí wọ́n máa sọ pé mo gbọ́ àmọ́ èyí tẹ́mi ó tẹ́mi ó ṣe rèé àwọn bàbá kan ti gbọ́ bá àwọn tó ṣe pé agídí làwọn rò fáwọn ṣe bẹ́ẹ̀ agbọ́pẹ́ ń gbé àmọ́ aláwọ̀ ò aláwọ̀ ò bá àyíwá fi báwọn bọ́ lọ́wọ́ àtọ́lọ́ ànábì lò ó. àwa náà ta fi bẹ́ẹ̀ polówó lànà ànábì báwọn èèyàn ẹ̀dá kan já sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí mo gbé jàmá àwọn èèyàn fẹ́ gbọ́ o àwọn èèyàn fẹ́ kí ni jàmá wọ́n fẹ́ gbọ́ kódà wọ́n fẹ́ gbọ́ nìkan owó wọn tó tẹ̀lé ẹwù bàbá wa oníwàjẹ́ àgbáyé rahimahullah ọlọ́mọṣẹ́ bàbá kẹwọn ẹ̀rù wọ́n ti wá aṣọ olè ìbáyìí lẹ́yìn alùsùn náà ẹ̀dàkùn ẹ̀mú wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni àti gbogbo ẹja àbí irú kẹwàá ọ̀nà gbogbo jẹ́ ní àti náà láti àmẹ́mú wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ti ẹ̀ ti pé kò sí ti ṣòdodo pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò máa lé lára àwọn òṣìṣẹ́ ti sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣe kí ni ìyẹn náà tó fà á lórí yóò máa lé onáà náà fáwọn ìmọ̀ àdìbáyìí ti ẹ̀mọ́ mọ̀lẹ́ mọ́ alàlámọ́tòlù Albani alayhi rahmatullah wọ́n ti kó jáde náà rọ̀ wọ́n wọ́n ní ẹ má kó nǹkan wo wàhálà níbi ẹ má kó báwọn èèyàn wàhálà àkọ́kọ́ ní kẹ́ bá wọn sọ tọrọ kánìkan tí ń gbọ́ lálẹ́ ní ó mọ̀ sí mọ́tò ròdò ọ̀rọ̀ wá débẹ̀ yóò yá bímọ yín lọ́wọ́ ni òjijì ò lè yá mọ́ yín lọ́wọ́ torí pé kò fẹ́ gbòdòdó kòròdó ti nínú o sódòdó ni wá kòrò lára àwọn èèyàn àbá ní ẹ bá tún wá lọ rí ilé wá pẹ̀lú ọ̀nà tuntun wá lè líle ó di mélòó ó di méjì ẹni ni ó wà yàrí yanya ìyàwó ẹ pa ni ẹbẹ fún kò fún mi ní ọrùn ní ọlọ́dà fún ọjà sàánú wa wọn náà máa rí ìdí lọ nígboro ní kìí lẹ́nìkan ló wọ̀n sí ìsàlàfíà kan wọn ìwé ní jẹ́ 1990 àdérọ́ ní jẹ́bẹ́ àwọn kò sí tó ń fa kí ní òní ti dé lẹ́bù pé èyí fẹ́ ṣayé ẹ̀yìn òfẹ́ jẹ́ rí ṣe àní ṣe kíni àní gbà fọ́ra wa ọlọ́ọ̀dà kọ́kọ́ ṣáṣá bó dodo ti nínú ọlọ́ọ̀dà kọ́kọ́ ṣáṣá lẹ́sẹ̀ òní kálukú wa dó ọlọ́ọ̀mọ ṣáṣá fẹsẹ̀ wa nílẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó lágbọ́dọ̀ mọ́ ṣàlàyé fáwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ní òun ò fi wá kalẹ̀ léjì ní lásán tó kálukú mọ̀ sí tiẹ̀ ń hùn wọ́n ní sí tiẹ̀ ọba ti ń kó inú tá nẹ́bi wí àwọn ọ̀fà padà pé ọ̀gbẹ́ni wá ìwọ kọ́ lọ́dẹ àmọ́ tẹ̀lé o lọ́dẹ àmọ́ tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ní ọlọ́dà kọmọṣẹ́ àmẹ́sẹ̀ ẹnìkankan wá dúró tó kí wálẹ̀ rí bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ fi wálẹ̀ lásán kílẹ̀ rí bẹ́ẹ̀ tó rojúṣẹ́ sí wa kílẹ̀ rí bẹ́ẹ̀ tó ta lójúṣẹ́ náà lára àlejò náà

ẹ̀rí lọ́rọ̀ lúwa wa tó bá sọ pé inna arsalna ilaykum rasula ọlọ́ni ẹgbọ́ o dájúdájú àwọ ọlọ́run arán òjíṣẹ́ kan sí yín shahidan alaykum òjíṣẹ́ yìí ni ó máa wá jẹ́rìí pé yín pé èmi bá ti ró ti jẹ́ sí yìí ara sí yìí kàmá gẹ́gẹ́ bá ti ró ti jẹ́ sí fìrà áwọn náà bẹ́ẹ̀ dáná sẹ́yìn náà àmọ́jú àwọn ró ti jẹ́ sí fìrà áwọn náà sí ló ṣẹlẹ̀ olúwa ní fìrà áwọn náà wá takò jẹ́ dáná sí dáná sí fìrà áwọn náà jẹ́ musa alayhi salatu wa salam alimullah الذي كان عند الله وجيها fìràwọ́n náà takò jíjẹ́ ọ̀hún àmọ́gbò takò fa àkọ̀dì náà hù àkùdá wà nílà ọlọ́láwà aláwà dá fìràwọ́n náà náà mú àmọ́gbà tá gbàmú àgbàmú lásán àkùdá wà nílà ìgbàmú tó ní agbára ìgbàmú tó ṣiṣẹ́ kí ni olè kókó nǹkan alákọ̀ọ́kọ́ tọ́jú àkọ́kọ́ kọ́ ni أن الله خلقنا ورزقنا ولم يتركنا هم بل أرسل إلينا رسولا فمن أطاعه دخل ومن عصاه olúwa ló dá wa ló ṣe jẹ̀mú fún wa àmọ́ kò kó wa sáyé yìí lásán o ẹni tá a máa tẹ̀lé wọ̀nà sí wa tálẹ́ni náà tó rán sí wa ẹ̀nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam. àkọ́kọ́ nù kí wọ́n lè lẹ́ẹ̀kejì. الثانية بكيو لنا الثانية أن الله لا يرضى أن يشرب معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل الثانية الثانية الثانية أن الله لا يرضى أن يشرب معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا الثانية ìkẹlẹ́ kejì dátún gbọ́dọ̀ kọ́ tó dọ́rọ̀ yẹn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí máa ń sùn ní obìnrin wọ́n ní pé annallaha la yarda an yushraka ma'ahu ahadun fi ibadati wọ́n ní pé dájúdájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala la yarda kò ní ìyọnu láíláí kò sì tẹ́ ọlọ́run lọ́rùn bó tilẹ̀ wò kékeré mọ́ káwá lọ rí máa fẹ́ lè kán ṣèkejì rẹ̀ níbi ìjọsìn àbá mi jẹ́ ń kiri lẹ̀ fún ọ kódà kò bá jẹ́ màláíkà tó súnmọ́ ọlọ́run kó ti tẹ́ sí má fi ọlọ́run o má fi gbèsè gbé ọlọ́run o má fi bọ́ ọlọ́run wórógó o má gbé síbi iṣẹ́ kan tó yẹ pọ́lọ́run ọba ló gbà fóun lòun mà ṣe má jẹ́ màláíkà kan síbẹ̀ láàmúlẹ́kùn kò bá jẹ́ màláíkà tó súnmọ́ lé kódà kò bá jẹ́ ànábì tọ́lọ́wọ́ bá ránṣẹ́ má sọ ànábì kankan náà àwọn ànábì rẹ̀ dìkejì ọlọ́run لا ملك مقرب ولا نبي مرسل أريد إذا طلالك أنا كلالي والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا أريد أن الله سبحانه وتعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا má fi nǹkan kan má fi bọ́nà ọba rẹ̀ wọ́dọ̀gbọ́ ọlọ́dàkùn má ṣàmẹ́sẹ̀ kálukú wà lówó ẹ̀ṣirk ìgbọ́nà wọ́dọ̀gbọ́ inú tí mo ń bí ọlọ́wọ́ ọba ń lópa nìyí. inú tí sì máa ń tẹ́ pé kò sí tó kọ́ ọlọ́run lójú mọ́ tó tó nǹkan báwọn ló fi wà nípò tó ṣe pọ́ ọba ìforí ẹ̀ yíyan. inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́wọ́ ọba yìí forí jiyàn níjọ́ tẹ́sẹ̀ bá ti jẹ́ pẹ́sẹ̀ àǹbá awúrogún ni kò ní forí jiyàn o gbogbo tó ti wá yàtọ̀ sáà ń bọ́ lọ́wọ́ sọ́rí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣàlàyé ẹ̀ṣẹ̀ kan bó ṣe fẹ́ tóbi tó gbogbo ẹ̀ lóní kí ni inna Allaha yaghfiru dhunuba jami'an gbogbo ẹ̀ṣẹ̀ ló lè forí ẹ̀jẹ̀ yẹn èèyàn mutí èèyàn jalè èèyàn ṣe jìnnà èèyàn pààyàn èèyàn gbogbo àwọn nǹkan tó gbé ẹ̀ṣẹ̀ wọn ó dà kéèyàn pa gbogbo òlú ó pọ̀ nílùú ìlú kan run ìlú ogun alágbọ́tàn ẹni ó pa èèyàn 99 tá lẹ́wọ́ Muhammad sọ fún wa nínú àwọn ìtọ́tọ́ ti lọ síwájú ìyẹn ní ìrúpa yìí wọn náà òkè àmọ́ payẹ̀ ó pa nọ́mbà one ó pa nọ́mbà two nọ́mbà three orí tẹ́tẹ́ orí medicine twenty thirty forty fifty seventy eighty ninety wá payẹ̀ lórí ninety nine ìgbọ́ tó dórí ninety nine ìbẹ̀rù ọlọ́run bá tó mú pé á ṣe ṣe ṣe ṣe yìí dáa ó ti wá tó kí nínú òtún bábá yìí ó wá rọ́kùnrin kan pé yíò mọ́ sábà sí lọ́n púpọ̀ ṣùgbọ́n ábìdù ni kìí ṣe alim kí mú pé ìyàtọ̀ sí bẹ láàrin ábìd àti alim alim ló ní mímọ̀ ábìdù láwọn àbáwọ́lẹ̀ ìwọ́n pè ní ábìdì ta ni ábìdì olùsìn náà ṣe pé yóò gbajúmọ̀ sí náà olùlẹ́mọ̀ ọjọ́ wa di àǹgbàwẹ̀ mọ́ndé àǹgbàwẹ̀ tọ́jú àǹgbàwẹ̀ tó mẹ́ta ní oṣù olùlẹ́mọ̀ bá ń bí kó dírò wákàtí mẹ́ta ó lè mọ̀ fi hàn náà fílà ẹ mọ̀ bá níbi wákàtí mẹ́rin ó lè mọ̀ fi ka alukur'an tí ó mọ̀ sí pẹ́pẹ́ burú síwájú ọlọ́ ábì bínú. álímù wa ló ní mímọ́ tó ń lé mọ̀ pàtó náà tàbí nàbí sallallahu alaihi wasallam. ọlọ́dà kò mọ́ ìjọ ọkùnrin ó pààyàn náà tilẹ̀ yìí tó wá fẹ́ lọ rí báyàn lọ rí wá kún ìfẹ́ túbá ábídù ló wá kọ́kọ́ rí kìí ṣe ààyè èyí ò ní mọ́ àmọ́ máa ń sin lọ́wọ́ ó bá lọ rí bá ẹgbẹ́ olùsìn lọ́wọ́ á ẹni ọlọ́ọ̀ni ọ̀hún mo sì mọ̀ pọ̀ gbàgbà fọ́lọ́ púpọ̀ gbogbo púpọ̀ fúru rẹ̀ sọ́nà gbogbo ẹ̀ náà ni àwa náà rí àmọ́ mo fẹ́ tọrọ lọ́wọ́ rẹ ọtí wò mí ẹlẹ́sẹ̀ lòun ẹgbẹ́ ìṣẹ̀wò lọ́wọ́ máa ń ṣe àwọn àmọ́ pààyàn ní owó mo sì wá bóun ti túbá kódà wọ́n ti ń wo bóun ti dúró yìí èèyàn tóun ti pa ó ti lọ bí 99 99 wọ́n ni ká níbẹ̀ ni gbàgbé rẹ̀ ọ̀lẹ́ láforíjì ọlọ́run ọ̀ọ́rà sínú náà ni ilé abẹ́ ni ẹ kò lé tó bá wọn nígbà wá ní láforíjì kí wọn náà wá sí láyé ìwọ́n gan kò irú wà yìí ọmọ bẹ láyé nù

ó di hundred àti ah. wá sí báyìí ń gbogbo hundred tán náà tẹ̀mí ọlọ́run olóòtú filẹ̀ pé sọ̀wá ní túbà ni àmì ń sọ̀rọ̀ ìbẹ́rù mi náà ni nígbà tí ó wà padà lọ rí bẹ́ẹ̀ ní ti bí nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ wá lọ rí bá àálì òní mímọ́ sọ pé aláìmọ̀kan aláìmọ̀kan náà ni ó máa jẹ́ ìlú ọkọ̀ méjì ẹni ó bá sì nímọ̀ kí ló ló máa jẹ́ ẹni nímọ̀ ni wọ́n. nígbà wá dọ́dọ̀ ní ìmọ̀ tó sàlàyé ara rẹ̀ náà ti ṣeré o àfáà ní fọkànlẹ̀ balẹ̀ tí ó wà sí sí àkọ́bẹ́ túbá lóòótọ́ ó ní wà lọ́wọ́ ìwọ̀n ògùn túbá ẹ́ tọ́sí rèé kọ́kọ́ máa regret gbogbo ọjọ́ sí ó yá máa lọ ṣe ṣèlúfà ó yá máa lọ tọrọ àforíjì ó yá máa lọ ṣe sàárà àkọ́kọ́ ó yá máa lọ ṣe báyìí púpọ̀ ó wá ń kí sáwọn sí olórí kí sáwọn sí olórí ó wá ní wá gbọ́ o inú òtítọ́ wà ìtọ́ ti ṣe ìbàjẹ́ tó tó yìí fi lùlù ilẹ̀ ìlú yìí tọ́ ti mọ̀ ń pa àbàjẹ́ tó báyìí àti olóòrùn yìí ló jẹ́ pé ẹlòmíì ò mọ bára rẹ̀ bí ẹsẹ̀ ní yóò fẹ́ fẹsẹ̀ lẹ́kẹ̀sẹ̀ lẹ̀ ọmọ pé ó lè dáwùjọ bí tọ́ wà gan ló encourage rẹ̀ ó lè dáwọn ọ̀rẹ́ kan tó ń bá rìn ní encourage rẹ̀ lórí àwọn ìṣètò ọ gbọ́dọ̀ ní discover ara rẹ níbẹ̀ o tó o bá ti ìtakù tí ń kọ́rẹ́ jẹ lórí ẹsẹ̀ ọ̀ ní bọ́mẹ́. àlùfáà wa ni ọ kú nínú ìlú ọ wá gba ìlú mi lọ ṣùgbọ́n náà tó oníṣẹ́ báwọn ní níbẹ̀ ni ẹ̀rọ kò sí wàhálà ó bá kẹ́rù kẹ́rù ó di gbogbo ẹ̀ wọ́n wọ́n fẹ́ kó o nílùú yìí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò bẹ̀rẹ̀ ìrìn àjò bẹ̀rẹ̀ ìrìn àjò bẹ̀rẹ̀ ìrìn àjò nígbà wa dá gbèdé méjì tó ti ọ̀rà kọjá ìlú tí ń lọ ìpínyà ti rin more than sixty percent sọ pé ó tọ́ sí náà dá ìrìn àjò nìsí méjì ó ti kó dàjì kọjá ó tún ti wá lé sọ́wọ́n bẹ́ẹ̀ nígbà tí ó fi dáàrin ibẹ̀ ń ń lápò lè mọ́ ó ti fi gbẹ̀mí rẹ̀ ń ìtọ́ba dé kíkiri ìbá lẹ́yìn ìgbà ni wọ́n yìí ọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ wò títàn bá dé ìbá mẹ́ ìgbà títàn dé pẹ̀lú àwọn ọ̀bàjẹ́ta ló ti wò yìí láìlè rẹ̀ bẹ̀rọ̀dà àwọn màláíkà eléyìí àpààyàn ni ó ìsì pààyàn mélòó 99 ló pàtẹ́lẹ̀ ábìjì kan ló tún fi fi ọgọ́rùn-ún àwọn màláìkà tí wọ́n máa ń gba ẹ̀mí àwọn ẹni ibú tó sì máa ń gbé ẹ̀mí wọn báwọn ti ń bọ̀ nù. àwọn màláìkà tó tún wá máa ń gbọ́ ẹ̀wọ̀n ẹni eré náà tó máa ń gbẹ̀mí ẹni eré àwọn náà bá tún bọ̀ wọ́n ti lọ pàdé ara wọn di òkú rẹ̀ ni. àwa la lòkú ẹyíbò àwa la ní ní òtútù má. àtà ló yẹ ó tún àwọn màláìka bá di àwa làá gbé àwa làá gbé àwa làá gbé Ìbírílù ní bá wọn yẹjú ẹ̀ wọ́n ti wá yẹjú ẹjọ́ náà ní pé ẹ máa wọ́n lẹ̀ ń bo lófìsì àbàní a ó ti jìnnà sílẹ̀ dọ̀tí ó ti súnmọ́ ilẹ̀ mímá tọ́ ẹ̀yin màláìka tẹ́ gbókù ẹni rí ẹ̀yin ẹ̀mọ gbókù ẹgbẹ́ ẹ̀mí rẹ̀ sọ́rí ẹ̀yin màláìka tẹ́ mọ́ gbẹ̀mí ẹni rí ẹ̀yin ẹgbá ẹ̀yin ẹ̀mọ gbé kí la fẹ́ mú bẹ́ẹ̀ jama ní pé bó ti pààyàn tó yìí ó rà foríjì àbí ó rà foríjì pàdúrú ẹ̀ṣẹ̀ wọn ti tó àwọn ti kú pé áá ah, ah. àmọ́sọ ọlẹ́ni tí ń bá ń bọ́ lọ́wọ́ ọba wórogún gbogbo wọn tó ń ju pàrọ̀ ta ní ọmọ ìlú máa èyí wọ́n mọ̀ kú bẹ́ẹ̀ gbogbo wọn tó máa ń rí nǹkan máa ń ṣọ́ọ̀bù rẹ ọ̀tọ̀ ẹlòmíì kódà ẹlòmíì a rí orí ọmọ kókó dánwò owó ọlọ́sẹ̀ tájà wọn náà tó ń tẹ yẹpẹ rẹ̀ gbòwọ́tọ̀ ní ìtọ̀ sókọlé tí gbogbo ẹ̀ ń kán tó tó tó ọtún ní ìtọ̀ tó so sáàrin ilé gbogbo ẹ̀ lọ fún ló kọ́ ilé ìmọ̀ darí kan ilé ẹ̀yọ́nú àwọn àgbà ilé ẹ̀yọ́nú àwọn ayé ilé ìkámọ́tẹ̀ṣọ àgbà mọ́lẹ̀ ilé àgbélé pọ̀tá ilé àṣegbé ilé yẹ gbé ìwọ́n nìkan náà ẹ̀wùn kí wá lọ wá fílẹ̀ kọ́lọ́gùn ti mú ọmọ ẹ̀dàkùn gbogbo àwọn tá a bá máa rìn yọ̀hún àrà irú àrà ìrìn àjò báyìí ẹ̀jẹ̀ ajáwọ́ bẹ̀rù ọlọ́mọsáṣá ní kọ̀ọ̀kan wa ìyẹn jẹ́ nǹkan lẹ́ẹ̀kejì dáfà sọ fún wa nínú nǹkan mẹ́ta a gbọ́dọ̀ mọ̀ pé ẹ ọlọ́run ọba òyọ́nú sí ká bá wá òògùn mọ́tì ìfojú ọ̀dà àlejò ọlọ́run pé ah, ẹ bá lò nìkan ní gbára lé ní tìlú yóò sì sọ ni ah, ọ̀mẹ́ni àwọn ìlú ọmọ ẹ̀ńtàǹtì ní Allah gbogbo tí wọ́n rò pọ́ ìkíní kan ní tí ń bọ̀ lẹ́nu láyé o ìkápá àwọn ọwọ́ rẹ̀ ló wà sọ́dọ̀ àwọn tí wọ́n kó bẹ̀rù bẹ̀rù àjẹ́ ni ó bẹ̀rù ó bẹ̀rù àwọn bẹ̀rù wọn bí kan ní àwọn ọmọ tó ni gbogbo wọn ọwọ́ ní tó bá ní kó ṣe é ṣe ní ó ṣe tó bá ní kó mọ̀ sí kò ṣe ìbọn tọ́lọ̀ bá ní kó yìn ní ó yìn tó bá ní ó mọ̀ yìn kó mọ̀ yìn àjẹ́ tó rọjú mọ́ èèyàn tó jù rẹ̀ jì ṣiṣẹ́ ìjọ́lọ́wọ́ bá ní kó jù rí orí ṣẹ́ṣe ní o ìjọ́lọ́wọ́ bá ní àgbọ̀dọ̀ ṣọ́ra wa fámọ́ kó sínú àṣẹ́kù bìlà ẹlẹ́ẹ̀kẹta الثالثة أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالاة من حاد الله ورسوله ولو كان أقرب قريبا والدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأجدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون asáàgbèta ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tá a gbọ́dọ̀ mójútó dáadáa anamani àtọ́ àrọ̀sù ó ní pé gbogbo ẹnikẹ́ni tí ń bá tí wọ́n ń tẹ̀lé tànàbí tí wọ́n pàṣípọ́ náà gbọ́dọ̀ tẹ̀lé tànàbí mọ́gbàdo pọ́ìntì tán wá ilé sí ní kí ló jọ mọ́ nù tàbí kéwù tàbí sọ fún mi kí ló jọ mọ́ anamani àtọ́ àrọ̀sù akọ́rẹ́lẹ́ ẹ bá tẹ̀lé ká nàbí ẹ tí wá ló jọmọ́ wọn. ìgbọ́n ní wí ọ̀jẹ́ tiẹ̀ tọ́tọ̀. ayọ̀wà dákọ́lá náà afá ń dá wa padà sí point number one tó sọ fún wa ibi táwọn ọ̀pọ̀lọ́wọ́ wa dá wa ó sì bẹ̀rù fún wa àmọ́ kò fi lásán ó ṣe kí ni fún wa oró ti ṣe sí wa ìtumọ̀ ìrí pé ìwọ tó bá ti wá gbàgbọ́ iye pọ́ìntì tó ń kọ́kọ́ mọ́ àwọn tó ti gbà lẹ́mì sínú ayé rẹ lóòótọ́ wà wá ṣàdánwà lẹ́yìn pọ́ gbà lẹ́mì sáyé rẹ ọtí mọ́ lọ́n lẹ́yọ kan ìyẹn jẹ́ pọ́ìntì nàmbà tù tá a sọ nítorí ọ ṣe ṣíríkù ànábì náà lọ sí múlẹ́ni tí ọ máa tẹ̀lé ọ bá ti darú eléyìí. láyà bí ìlànà òwò àdáàtò máa ń ṣáà ẹlẹ́bi àfà ní kò tọ́ búrú ẹni báwọn mọ́ ẹni tí wọ́n wá mọ̀ pé ni òní wá ń takọ ọlọ́run tí wọ́n lọ gbà mú tí tí wọ́n ń takọ ànábì tí wọ́n sọ pé ọgbà mú irú ẹni òun kò yẹ kó tún wá mú lọ́rẹ̀ ayò máa kò yẹ kó ṣe kí ni kò yẹ kó mú ẹni bẹ́ẹ̀ ní wọlé wọ̀dé tọ́wọ́ amúwọ̀léwọ̀dé débi pé ẹnìkan fẹ́ẹ̀ lè má ra ti ń bẹ láàárín ẹ̀yìn méjèèjì ẹni bá ti takótọ́ lọ́wọ́ takótà náà ìwọ mùsùlùmí ò lè mú lọ́yà lò bẹ́ẹ̀. àbá ni kódà wàlẹ̀wùkánà akọ̀rọ̀bà kan yìí. kò bá jẹ́ ni ó súnmọ́ ọjọ́ ẹni ó súnmọ́ ọ lọ ta ló súnmọ́ yẹn jọjá máa kà á ìyá ló súnmọ́ yẹn lẹ́yìn ìyá ta tún ní àbá yẹn lẹ́yìn yẹn lẹ́yìn oṣù tún ní ọmọ ìyàwó àti wọn ìyàwó lẹ́yìn ìyàwó ń ọmọ kò bá jẹ́ gbogbo àwọn èèyàn báwọn lọ wá rí ní ìrẹ́ sí tọ lọ́run ọ̀ní mú wọn ní ọ̀rẹ́ kí ni ọ̀rẹ́ àyíwá gbọ́ ní òsì gbọ́ ọ̀rẹ́ àyò lápé ìtumọ̀ ọ̀rẹ́ àyò sì ni wọlé ọ̀dẹ́ ó túnmọ̀ sí àwọn nǹkan kéékèèké kan ní máa dà wá àti ẹ̀fà pọ̀ àbí wà táwọn tó bá rí báyìí bí àwọn kíní kan wá ní máa dà yín pọ̀ túmọ̀ bẹ́ẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ yóò máa dà yín pọ̀ yóò máa tẹ́kílà pé jọ̀mọ́ yóò máa dà yín pọ̀ gẹ́gẹ́ bíi pé ẹjọ́ wà ní ìlú ayé ìlú pé ẹ̀rọ gbọ́dá sí i at least tó bá yẹ kó náà lò bí rẹ ìwọ ìjẹ́ òbí ń bẹ lọ́rùn rẹ fún ìyá rẹ ìyá rẹ bá máa gbógun tó ọlọ́run kó máa gbógun ti ànábì. ní wọ́n máa ṣe ni pé fún lọ́wọ́ tiẹ̀ àmọ́ àìgbàtọ́ lọ́ọ̀tà lẹ́bi ni kò ní jẹ́ kí kinní rẹ̀ ó ṣe àwọléwọ̀de kò ní ṣe kí ni kò ní sí gbogbo táwọn wí ìmọ̀rù pọ̀rọ̀ àfa àkànlá ń kà mọ́ ọ yáyí tètè rí rẹ̀ lé wà tẹ̀lé yìí. ayé alukora ni nbẹ lórí rẹ̀ ni o. olùwádìyà nàbì ọ̀ ní ẹ́bà rí láyé ọ̀hún máa ń ọ̀ lè bá àwọn kan tá a fẹ́ sọ̀rọ̀ wọ̀nyí ìjọ tó ṣe pé òmìnirún nàbìlà tó ní pàpọ̀ sí ibi ọlọ́run tó tún ní pàpọ̀ sọ́jọ́ àlùkìyà náà. ọlọ́run náà lè ríru wọn ká wá máa mú lọ́rẹ̀ ayò ẹni tí ń gbógun tọ lọ́run tí ń gbógun tà lẹ́bí. wàlùkọ́ àríjúwé nu àlùkọ́ ẹni kódà kò bá jẹ́ pàwọn bàbá wọn náà wà ní ipò yìí wọn à mú wọn lọ́rẹ̀ ayò kò bá àjá wọn ọmọ wọn náà wà nínú ipò yìí wọn ní mú wọn lọ́rẹ̀ ayò kò bá àjá wọn ọmọ ìyá wọn náà wà nínú ipò yìí wọn ní mú wọn lọ́rẹ̀ ayò kò bá àjá wọn mọ̀lẹ́bí wọn náà wà nínú ipò yìí wọn ní mú wọn lọ́rẹ̀ ayò ọlọ́láwọn tán tán fí èmì ọba tán rẹ́dí àti lúzi anybody nítorí tèmi ọlọ́run fara nígbòlọ́ ń bẹ́ lọ nísìnyí àìtúkéwù ọ̀sìn lọ ọlọ́run níwọ̀ àwọn tó bá lè ju gbogbo nǹkan lẹ̀ torí tèmi ọlọ́run tán máa dán kí ẹ̀ pé wo bàbá mọ bá tiẹ̀ lọ ìyá mọ sí kíni bá tiẹ̀ lọ omi ọ̀rọ̀ ọlọ́run ọba dé yìí ọlọ́run láwọn tó bá lè dúró bá wọn kò náà ìkẹ̀kẹ́ tẹ̀bẹ̀ fi kò lóbi yìí mo lè mà mọ bá tiẹ̀ lọ tàbí ni pé òní wọlé ọ̀dẹ̀ ìdípọ̀ ní fún lọ́wọ́ ìjẹyà wọn ọlọ́run láwọn tí má ni wọ́n bá dúró wà ẹ̀yàdà hàn èrò ṣẹ́yìn èmi ọlọ́run bó tún wá máa kún wọn lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí kan látọ̀dọ̀ èmi ọlọ́run bá olúwa ní tó bá tún wá àwọn tẹ́wà ń wíyùn náà tàà ń sọ yìí ọlọ́ni tó wá mú ọwọ́ náà gbà àlìjẹ́ sí mẹ́ radiyallahu anhum ọlọ́run ọlọ́run ọba ti yọ́nú sáwọn tán rí báyìí wà rọ́dú àwọn náà ìtúlù wá sì ṣe fún wọn náà tí àwọn náà lọ́rùn ọlọ́run láwọn tó bá dúró báyìí tí pé torí ìtẹ̀mí ọlọ́run kò sẹ́ni tán lè wojú ẹ̀ torí ìtẹ̀mí ọlọ́run kò sẹ́ni ni àwọn níwọ̀de yìí ò lè jẹ mọ́ nígbà wọn náà ti padà wá dúpẹ́ tọ́lọ́run tàbí òòrùn òjò lójúmọ́ ọlọ́run láwọn àjọ tèmi ọlọ́run wùlá ìka ṣèjìbọ̀lọ́ ọlọ́run láwọn ìjọ tọ́lọ́run tí ó wà jèrè rí bí ìyàrá wà lọ rí jẹ́gbẹ́ kan lẹ̀ tó sọ ní ṣèjìbọ̀lọ́ kò túmọ̀ sí kó ti wà ní táwọn yìí àti ìyẹn lè máa sọ rẹ̀ ló kọ ó kọ tẹ́tẹ́ra yín kọ́ àní ṣe ń tẹ́ ń ṣe tó ṣe déédéé tẹ́wárí bíi adé yìí nù ìlànà àwọn ahlu sunnah wal jamaa à ń pè kíní kan ní al-wala'u wal-bara' ìgbọ́ ìpìlẹ̀ rí rẹ̀ olùwọ́n náà ti délé ni tí mo pè jàmbá ẹ̀ sì pé kéwù ìtumọ̀ al-wala'u ni pé ká máa báyẹn sí i ìtumọ̀ àlùbárọ́ ò ní pé kábọ́ pábọ́sẹ̀ lọ́rọ̀ èèyàn alùwàlá a gbọ́dọ̀ máa báwọn èèyàn sí tó pin ìgbà tó bá ti ń dúró lórí tọlọ́run orí tọlọ́run là máa ń gbé àlùwàlá ń wàlùbárọ́ wọ́n ní wà láhùn fún èèyàn ọgbà tí ẹ̀tàn yányán tó sọwari àlùbárọ́ ù ọmọ ní ọmọ yẹra fún yàn níbò náà ti n yẹra fún fún ọba ma injú èyàn ba di pe mùsùlùmí ni ọ̀lẹ́ níbàrá òfúta yányán káwá ní mùsùlùmí ni o ah, àmáwọn ìbàjẹ́ báyìí bẹ lọ́wọ́ rẹ̀ ìbàjẹ́ báyìí bẹ lọ́wọ́ wọn

ọmọ tó yí kálukú ṣe é ṣe nísìnyí ìlú àǹfààní ayé lọ́rẹ́ lómi yóò máa bára wọn ṣe wọ́n máa bára wọn ṣe ń jọ́ tí nǹkan bá ti wọn kábà yóò lè dọ́rọ̀ ayé wọ́n wá jáde bíi pé ẹ máa wò pé ah, ẹ gbàgbé pé kíní kan tàbí pọ̀ tó ń pe jíjẹ́ Islam wọn náà wọ́n tó lu aṣọ tó wà bí tó bá gbọ́ àwọn ìtàn tó ṣẹlẹ̀ gbèsè ayé àwọn sàhábà ọmọ pé é àwọn ilé ìtagbọ̀ yẹ áyà yìí ìmẹ̀yà àwọn sọ̀hábà tó ń pín nítorí pé wọ́n gba Islam bàbá wọn sì rẹ́jẹ́ àti pa wọn lójú ogun ọmọ tí ọba sì máa lé ọmọ rẹ̀ àwọn sàábé ti gbàgbọ́ yẹ pé òun ló bí wa àwọn ọmọ fún lọ́wọ́ wọ́n wá dójú ogun ọmọ mi gan-an ìwọ ni pa á yọ̀rù ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ìdájọ́ ìbílẹ̀ ìjọba náà ìlàhà ìlànà ara àwọn táwọn ilé ìfìrú gboríyìn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba mi ọlọ́dà kó mọ́ṣà mẹ́sẹ̀ wà dúró torí ń lọ bí a ń bọ̀ ni pé níjọ́ àwọn èèyàn bá ti ń takùtọ̀ lọ́wọ́ takùtà nábì má fọwọ́ ra wọn lórí mẹ́ o má ni má fọwọ́ ra wọn lórí o ọgbọ́dọ̀ lè ṣàlàyé ilé ìjẹgbẹ́ wá yìí èmi ò sí mbẹ́ à lọ́wọ́ ó takùtà nábì wọn bá bínú yọnu èèyàn kan o ẹ̀sẹ̀ kí lágbéjọ máa ìyọnu tálágbọ́dọ̀ máa wá sọ́rí ìdítọ̀ fi ní wáyọnú èèyàn ní pé rídọ̀ náà sì rọ́ọ̀yà tó ń láàtò lè rọ́kù wà rídọ̀ lọ́ọ̀hì rọ́ọ̀yà tó ń láàtò lè rọ́kù rídọ̀ náà sì sọ́rí ìyọnú àwọn èèyàn rọ́ọ̀yà àpín ní láàtò lè ìyẹn débẹ̀ tí ò ní bọ́ọ̀ lè rí ọdún àwọn èèyàn má dàrẹ láàmú mọ́ wà á wọ́n ṣe kí mo pé má wà ó bá wà ọ̀ lè rí wà rí lọ́lọ́ àsọ́rí ọdún tó lọ́run gangan nípa pín tá àgbọ̀dọ̀ fílẹ̀ òun ni ọmọ wa àbọ́mi ènìyàn kọ́ ni ọgbà bọ̀ lórí fẹ́ ló níwà má ọlọ́wọ́ anda zaka nabiyyul mutahharu kódà kò bá jẹ́ annabi tó mọ́ kagakaga àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ tánìwò tó bá jẹ́ ma ń dákẹ́ jù àwọn èèyàn sọ jẹ́ àìlè yìí sọ̀rọ̀ ó dí ní na wà na ní wà íká náà ní kìdá máa ń sọ̀rọ̀ bá délẹ̀ tó ń gbọ́ wájú bí yẹkùlú náà àwájú ní wàhálà rẹ̀ pọ̀ ní ìdájú mọ̀tàkùnkẹrẹ tákùrùkẹrẹ ń sọ wà íká náà ní ìfùtọ́ ọ̀la tó bá jẹ́ tọ́lọ́wọ́ bá dá tó bú ọ lọ́wọ́ yẹkùlú náà mùbùzírù tó àbáàbí nípa látẹ́kẹ̀ rírí náà ti fi lè má jẹ́ ì wà sànà wá wọ́n àtọ̀jẹ́ níjọ́ àwọn èèyàn bá ń yìn ọmọ ọmọ dúró pé yẹ́ àwọn tí wà náà yìn wá ẹ̀ yọ́ ohun ọ̀rẹ́ tó yìn ọlé ni ó lè túbọ̀ láàbá yóò tún lálàáfí rẹ̀ mọ́tàtọ̀jẹ́ níjọ́ ni ولا تخشى غير الله الله أكبر ما بẹ̀rù ẹnìkan àbí Allah wà rẹ̀ tó tóbi jùlọ sódọ́ báwọn èèyàn bá ti ń sọ tó takòtọ́ lọ́wọ́ tà náà má bẹ̀rù wọn ò bù ọ o ìwọ máa ṣe kí ni kí ẹ fásitì àbí máa tó bàr nítorí wàá pa láti ẹ̀kọ́ sọ lódodo ìwọ máa lámọ́lẹ̀ fásitì àbí máa tó bàr wọ́n lè tó wá sọ́tọ́kọ́ tó bọ́ta sọ èègbà mọ́ dáhùn èyí ò ní ìpìlẹ̀ àlùwàlá wà ní kíní àdìsọ̀tẹ́ nìkan mọ́ra nínú àwọn afọ́nà hadith àfágbà ní Ali ibn al-Madini Ali ibn mara ibn al-Madini àwọn èèyàn fẹ́ kọ́ mà lọ́dọ̀ rẹ̀ ni àwọn afẹ́ bèèrè pé àdìyí ah, náà bí àfáà làwọn náà ta máa ń sọ̀rọ̀ hadith máa gba hadith lọ́wọ́ wọn ah, wá sórí kòrò báyìí nígbà tí ó ti di ó ní isalu bẹ́ẹ̀ yìí ẹ yóò béèrè yìí ẹ lọ bí ẹrù míì tẹ́lú mi ò sọ òun làbọ̀rọ̀ wá bí àwọn àwọn àníṣà alá àti bí ọ̀nà òní ha dáadé ọ̀rọ̀ ẹ̀sẹ̀ yìí tó bẹ̀rẹ̀ yìí àbí lọ́yìn bàbá mi ò lẹ́lẹ́ni tẹ́ gbàṣú lọ́wọ́ rẹ̀ o ha dáadé àbí báyìí tó àdàkùn má tẹ̀sẹ̀ ìlú máa lójú ìdínú ẹ̀dàkùn àlùwàlá ìwọ̀lùbàrà akàn ọ̀rá yà bẹ́ẹ̀ báyìí ó di ọ̀rọ̀ tá a tún padà ṣàlàyé fúnra wa dáadáa ni ìjọba máa báwọn èèyàn ṣe yóò jẹ́ pé lórí wọ́n tẹ̀lé tọlọ́run níjọ́ wọn bá ti bá wọn táwọn ti tẹ̀lé tọlọ́run mọ́ fọwọ́ ra wọn lórí wọ́n sì máa fi wọ́n ní ṣe pé ẹwà òkè ẹ máa lọ báyìí náà ń jẹ́ kí wọ́n máa mọ̀ pé ọkùnrin náà ó mọ̀ fún àwà síbi ní àwọ̀ òkè. àbájẹ́bí kan tẹ̀ máa ní kankan ṣe pẹ̀lú wọn rárá báwọn náà tó kọ́ ní ìsìlámù rí mùsùlùmí tó bá lọ́nà tí ó gbà fi dúró déédéé ẹnu bí tí ó gbà fi dúró déédéé òun náà ni wọ́n ti máa sọ pé ọ̀ níbi tó bá ti ń ṣe tó jọ mọ́tọ̀ lọ́run àá níbẹ̀ òun kí lọ́ tó ṣe ọdún ti bẹ́ bí a ṣe lè jọ mọ́tọ̀ lọ́run náà ọdún ti onírọ́ táwọn ẹlòmíì máa ń pa káàkiri sí i yá àwọn alẹ́ ìwọ ni kí o jókòó tó ń bí díà ń bá ń kọ owó ẹ̀lú lálàyé gbogbo ẹ̀lú ní kíni jama kò lálàyé nǹkan àwí ni kí ẹgbẹ́ jókòó tó ń bí díà ń kí lájọ jókòó lè lórí kí lájọ ní kíni jama kí a jọ dùkú ká bára wa sọ tọrọ tẹni bá fẹ́ dúó kó dúó ẹni tí ò bá sì ní dúó pamọ́ àbájòkó káwá tọ́jú òdodo pamọ́ ká máa ṣe bí ké afáìn ìtàwọn àlùfáà súnmọ́ wí fún yín ẹ má dojú ẹ̀rú o ẹ má ṣe kílẹ̀ gbẹ́jọ́ ẹ má dojú ẹ̀rú alukurani náà ti pẹ̀pẹ̀rú ẹ̀rí kódà àwọn kèfèrí lólè ìbáwí ẹjá lọ ní wọn suratu Ali Imran Quran chapter 3 Eh, musa abudani eh, aya 64 kú ìdínú bàbá bẹ́ tí ó níbi àwájòkó wa àbáfẹ́ lọ́jòkó wọn kí la torí ẹ̀ ṣe kí ní kí la jọ jòkó papọ̀ sí ẹ̀já yẹjú ẹ̀ ṣé ìta bára wa sọ tọ́rọ̀ tí ó yẹjú tóníkálukú mọ̀ pé ẹ̀lì bá mi sọ tọ́rọ̀ àbí ìtawà àjọ sí bí pé kankan náà gbogbo wa kò sí problem tààtùjọ pé problem ń bẹ olùkọ́rọ̀ náà yé ẹja ọba Al-Kùránì ti ní apá àwọn tìbí níjọ wa ẹ wàá wo kí ló ní apè wọn lé lórí ṣé ń tà kún lé lórí ṣe ń tí kálukú òjò bára wọn tó tọrọ ní àríwó àyà 64 Olúwa sọ pé afá ìlú ọkọ àwọn àpọ̀ قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون Olúwa قل يا أهل الكتاب إلى النبي sọ pé mo pè yín ta fún tírà ẹ̀yin Yahudi تعالوا ẹ̀yìdà ẹ̀yìn kí ni ẹ̀wà wá wòrán káàdọ́ bí kàn ní kí wọ́n wá kájọ máa jẹ rẹ̀ sí kájọ máa jẹ mid-five sí rẹ̀ sí sí nǹkan náà ni kí ló ní wọ́n wá sí olúwa ní ẹwà ẹjá wá gbọ́gbọ́ lóhùn yìí ẹjá bára wa sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí tàwà tó bá yìí yìí ọ̀rọ̀ yìí náà lájọ níwájú ọ̀rọ̀ yìí gbogbo bá kí lọ́rọ̀ náà a gbọ́dọ̀ gbàpá ní jọ́sìn fẹ́lẹ̀ kan mọ́ àríta ní a gbọ́dọ̀ gbàpá ní bọ́ ọlọ́run ọba wa wórogún bó tilẹ̀ wù kékeré mọ́ apá kan wa ò sì ní mápá kan ní àrùbá bá ń ní dúró nílà kò ní máa mú wọn bí ọlọ́run kéèkéé láwàbọ̀ ọlọ́run lẹ́ẹ̀ àwọn amú ọgbẹ́ táwọn ilé ìnàbá sọ fún wa irọ́ o ẹnìkan ò ní sọ́rọ̀ ẹ̀dí nǹkan mọ́ra wa lọ́wọ́ ẹwọ gan olúwarí ànábì tó bá ti wá ké fún wọn tán báyìí ẹni wọ́n bá ní ó pè wọ́n sí ẹ̀dá fún gbogbo tá ànábì kalẹ̀ yìí bọ́n bá ti gba kíní yìí tí náà dìbò jẹ mọ́ ẹ̀ dáhùn mọ́ ọlọ́dà àmọ́dà ànábì tó bá ṣe fún ẹ tó bá láwọn ògbà fàkúlúṣà ló lè aná sọ fún wọn pẹ́tọ̀ ẹ mọ́ jẹ́ ẹ̀yìnlẹ̀ yóò gbá o àmáwà ti wá àwájúwọ́ ọdúnwá àjọ ẹ̀fẹ́ wá lẹ̀ fúta ní Allah subhanahu wa ta'ala bólúwa ti pè wá pé káàkiri àwọn kìfèrí wá yìí àmọ́ kò kan ní ẹ̀kan pé ìwé wọn wá ẹ wá gbódòdó ọ̀rọ̀ gbogbo ẹni tí ò bá ti dúró déédéé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ pè wá ẹ pé pé kájọ wá bára wa sọ òótọ́ ọ̀rọ̀ amẹ́kàtí wá pè wọ́n wá pé ìwọ náà wá ṣàlàyé tiẹ̀ náà wá ti ìfẹ́jì ara rẹ̀ aláìyá àmọ́ yìí òun nínú òfin ọlọ́run èyí wọn sì sí nínú kíni jama ní òfin ọlọ́run ọlọ́run dákun mọ́ṣáà lẹ́sẹ̀ ní kálukú wa dúró ẹ̀pẹ̀lú òkú ọlọ́run àkókò padà gbà wá láti ìta máa ṣàlàyé nípa àlùwàlá wàlúbàrà wàlúbàrà lára káwọn èèyàn ń dàrú lákòókò yìí àwọn aláṣejù ń ṣàṣejù at the same time àwọn aláṣe ètò náà àwọn náà ń ṣe àṣe ètò ẹlòmíì àlùwàlá nìkan ló fẹ́ mú ó wá bẹ́ẹ̀ sígbà pé tí ẹnu máa tí islamu kò wá sí àlùwàlá láti ọmọ báwọn èèyàn ṣe ọmọ báwọn èèyàn ṣe má dàrú má dàrú méjèèjì níbẹ̀ àlùwàlá ń bẹ àlẹ́bíjì níbẹ̀ àlùbàrọ̀ a mọ̀ báwọn níbo lẹ́bù wo láàbí wọn báwọn èèyàn ṣe lẹ́bù báwọn náà bá ṣe wá dúó déédéé tó bá bá ṣe dúó déédéé máa nínú tọ́lọ́hùn tànàbí mo ní ó dájọ́ bó láti máa bá wọn ṣe. alùpàdé sáà mọ̀ pé wà fúnú máa kí ló pé máa sọ de kí so àlùwàlá wàlùkí ni wàlùbàrà àmọ́ gbogbo ẹ̀ ló lálàyé tó bì í ó sì lómi tó ṣe kí

wọn tààrà kódà ń gbà mí èèyàn kan báyìí méjèèjì bá sì dé èèyàn kan lòyàn kan náà ni ọmọ ní wà láàrú rẹ̀ fi máa wà àfàkọ̀lù kìtàbà ọ̀sùnà ọdẹ ma ní bàárọ̀ òfin fi máa kọ́ àfàkọ̀lù kìtàbà ọ̀sùnà inú bá ti tẹ̀lé tọ́lọ́ta nábì tọ́ wọ́n ní wà láwùfún bẹ́ẹ̀ kódà pọ̀ ń kírun lẹ́yìn wà láwùfún lọ níhun pé a gbà wọ́n wá tó jù bá náà lọ àmọ́ gbogbo ẹ̀ ló ní kí ni jàmá olálàyé tó bá dé ká máa mú kan ká fi kan lẹ̀ ìwọ́n tó bá ti mú àdìwà láhù nìkan ọ̀dà láti ìlú òdodo yìí ó wù ọ́ ó wù ọ́ gbọ́ àásọ fún ọ yóò wù ọ́ gbọ́ àti kí ni àásọ fún ọ kò sí wọ́n ti yarí tó ìwọ́n kan náà sì gbọ́dọ̀ mú àlìbàrọ̀ nìkan fún orí àlùbárọ́ òlè kan lọ́ọ́ fi máa pe àwọn èèyàn ọwà adá láti jù kalẹ̀ gbogbo èèyàn lọ́wọ́ aṣọ bí nǹkan tí nǹkan tó gbọdọ̀ bá ti mọ́ ìwọ náà àmọ̀ wí fún ọ gbogbo ọ fẹ́ gbọ́ àásọ fún ọ bí ó wù ọ gbọ́ ni fún ọ wí fún ọ tọkọ tó ló sọ fún ọ títí bá ti wa sùn tọrọ dúró abẹ́rú wa wa ومن بفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى اللهم وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السؤال في السؤال تفضل يا نفع الله بكم láti fi ìyá ìyàtàbí wà báyìí téèyàn ń sùn lọ́wọ́ ìrẹ̀lẹ̀ jẹ ìyàtàwá yìí pé èèyàn bá wọn sọ̀rọ̀ èdè náà sábọ̀dá yàtà ni wọ́n máa jẹ ìdánwò náà ìta ni ẹ̀ẹ́lẹ́ ìṣọ̀dọ̀ ìṣúlẹ̀ kí ẹ̀ máa sọ̀rọ̀. gẹ́gẹ́ bá a ti wí lẹ́ẹ̀kan aléyà alébàbà ìyá wa máa ń kojú wọlé máa lọ yẹ nǹkan o ayé ẹ̀kọ́ ìyẹn wá fẹ́ lu àlùwàláwù àlùbàrà òun dàbẹ̀ wí sọ́wọ́ akọ́yà rẹ̀ níyà ẹ̀ dáhùn jọ̀mọ́ láà àṣìgbọ́ yìí mọ̀ nù ìwọ̀ tó wọ́kọ́ ní lórí rẹ̀ ni ìwọ̀ pé wọn ló ṣe kí ni jọmọ́ olùgbé ọ̀sá yìí èyí wà máa fún wọn ní ìwọ̀ bíbí o níbo láti wá níbàárọ̀ òun fún wọn bẹ́ẹ̀ o á níbàárọ̀ òun bí iṣẹ́ ti ń bẹ lọ́wọ́ wọn pé á ebi ayé nǹkan wò yìí o èmi ò ní bá yín yẹ ẹ́ nǹkan o wọ́n bá fọ́ sí rẹ pé ká lọ gbọ́dọ̀ á ah, wọ́n mi ẹ̀mọ́ bínú ma olúwa ní a mọ́ yẹ nǹkan o àmọ́ yẹ nǹkan o náwá ní ọlọ́lọ́lọ́ ó bá dà lọ́jọ́ kejì náà ló yá ah, ọ̀ṣídà lọ ní bá ń fọ aṣọ mi ọdún bèrè pé bẹ́ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ o tó kù sí àbójútán kí lọ ní fún wọn bẹ́ẹ̀ oníṣìí àlùwàlà ìwọ̀tán ní lórí rẹ̀ ni ọmọ pé gbogbo ìwọ̀ fún wọn níbi ẹyọ kan tọ́ọ̀tì ní lọ kìí ti ṣe pọ́ kàn wọ́n yá rẹ̀ lálùkọ́ àbí bàbá rẹ̀ kọjá pé bí wọ́n bá ti pàṣẹ tí ó takótọ́ ọlọ́run tàbí nábì èyí ó dèkìlẹ̀ pé á ọlọ́run ọba ní a mọ̀ sí báyìí ànábì náà sì sọ pé ká mọ̀ sí báyìí Allahu ta'ala. Thank you. Ah, a sọ pé yóò nira foríjì irú ábìdì tó sọ fọ́kùnrin lẹ́ẹ̀kan pọ́lọ́wọ̀n ní foríjì wọn ẹnìkan sọ náà ni pé ìyàtọ̀ tí ń bẹ láàrin onímọ̀ àtẹni tí ó sì kí tí ó ní mọ́ ó lẹ́sìlì pé kò mọ̀ ló jẹ́ kó ṣe kí nù bẹ́ẹ̀ àmọ́gbà kan dọ́dún ní ìmọ̀ ẹ̀ ìdí nìyẹn gbogbo ọtọ ọba ti ní ma ìjọ ọba ti ń gbé ìbéèrè ọ̀rọ̀ mọdé ẹ eh, ẹ ká máa lọ wádìí lọ́dọ̀ àwọn tí ìmọ̀ràn yìí ọlọ́dún akọ́mọṣẹ́ àtàlẹ́kùn wọn kankan wa ó jẹ́ kí màá náà fi màá náà yé wa jẹ́ kí màá wù wá sì jẹ́ kí a gbọ́ ìmọ̀ náà ní agbọ́yé iṣẹ́ lọ́wọ́ ara mi tí ọ̀sán ní gbájọ́ tí ó rí bílọ̀ lọ́dún ara mi ọdún rẹ̀ bílẹ̀ kíkà tó dé gbogbo rẹ̀rù èso ara àkàfàbà tí táwọn kàkọ̀rá ìlọ nínú ilé àwọn èèyàn tí wọ́n mọ̀ sọ ìràtúnkalẹ̀ gbogbo àlùfáà bá ti di kí sọ pé gbà náà àwa lè yín afẹ́ wa sọ ìyàfẹ́ kalẹ̀ àti nàti àti ìdáwáká òlé tó bá wọn aládùúgbò náà lọ́fẹ́ sí àgbólè rẹ̀ ta lọ́fẹ́ pé ọgbọ́n náà lọ́fẹ́ pé ó ṣe ti sàṣe kí tó bá tó wá wà ní yàrá mi lọ sí lè gbọ́dọ̀ tó wá sí àdúrà àwọn èèyàn máa bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi kó ṣàdúrà fáwọn orí ibi tá à dúró sí orí ni ó ti máa ṣe àdúrà fún wọn ẹwájú wà kí yẹ ká wá pera wa dáadáa ọlọ́kó sànù wa kó sọ ìfàgbọ́yé kálukú alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àdúà ṣíṣe ọ̀tọ̀ làdúà ọ̀tọ̀ lẹ̀ ń sọ Kùránì kalẹ̀ àwọn dákì ní òpó ẹgbẹ́ tó wá burú ni pé tó bá tó wá náà sọ Kùránì kalẹ̀ ńlẹ̀ Yorùbá yìí kálukú tó wá pọ̀ nígbà máa ń láwọn ń sọ alukùránì kalẹ̀ gbogbo àwọn yìí àfikún ni kí mo pè wọ́n jà máa àfikún ọwọ́ àwọn èèyàn ni alùkú ló sì máa mọ̀ fikún fúnra bí wọ́n wá fikún dé wọ́n tún ti wá sẹ̀lẹ́tì àwọn sóra kọ̀ọ̀kan báwọn àdáwò kọ̀ọ̀kan àbí báwọn ajá kọ̀ọ̀kan àbí ẹ wo ní ṣèké náà ní kó mọ́ lọ rí ká ìdáwáká ọgbọ̀n ìdáwáká ìdákíní ìdáwáká ìdáwówó wọ́n ti wọ́n pè nù ọ̀rọ̀kọ́rọ̀ ní ohun ìfáyà kò rámi fi rẹ̀ wọ́n ní ìdáwáká òun làwọn fi ń wá òwò wọn náà wọn rá ní ohun kí mo pè jàmáà wọn àwọn aráàlú yóò tọ́lá wọ́n ti yọ láàfínà wọ́n ti fẹ́ tọrọ orí sí láàfínà làkà wọ́n bá ti fẹ́ tọrọ àforí ẹ̀ ní gbogbo làkọ́lídá kò kò nìyó wọ́n bá fẹ́ tọrọ àlàáfíà kí nìyó lè láàfin kí wọ́n bá fẹ́ ṣépè léèyàn kí nìyó <laughs> ah ilẹ̀ yorùbá àìmọ̀tọ́ gbàlẹ̀ gan-an àmọ̀ ṣàlàyé fúnra wa náà ni tọ́lọ́mọ fi sọ pé kó jẹ́ kéde kò yé wa ṣògbóró àwọn tí wọ́n bá ń bẹ́ nínú bàbá yìí tí wọ́n jáwọ́ ọmọ torí tí ní àwọn jẹ Allahu ta'ala tọ́pọ̀. ọgbọ́n dáwí nìṣó àlàyé tá a ṣe òun náà ní ìgbẹ́ lórí ẹ̀. àmọ̀ pé àlùwàlá níbi táwọn èèyàn bá ti ń tẹ̀lé pé tọ̀lọ́run a sì mọ́ ní àlùbárọ́ ibi tí wọ́n bá ti ń tako tọ̀dọ̀ abẹ́jọba ti wí pé àlàyé rẹ̀ ó tún fẹjú fìdí ẹ̀ táwọn alábúwà ìjọ ọlọ́mọta fún alágbọ̀n yọrọ kébí àdúrà abẹ́nà ọmọ subhanahu ta'ala an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli صلى الله وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ان شاء الله تعالى الله اعطم يعني، اقوالكم آه، الاصول او ثلاثه الاصول ايوه ọlọ́mọ sí àfọwọ́lá rẹ̀ àwọn tá ló ti ha àwọn ohun ni ẹ̀tí ìhà tán mo ní táwọn kan ha mọ́dọ́lọ́sà lọ الوصول الثلاثة واحد وان تو رسول تيما تو انا والله ما لو يكون ha jù tọ̀hún di àbáwọ̀ tó ha ọ náà kẹfọ́ kọ́wá àmọ́jú tó lè fẹ́ fún ọ ní ti fẹ́ fún ọ torí pọ̀ ha níjọ́ náà mo ní ẹ̀ náà o níta ọ̀ tẹ́sì kan fọ́ tó bá ti wá yege ewu ipò ha lásán ọ̀kọ̀ gbàǹkan ìwọ́n tó bá wa ha ọ̀rọ̀ pọ̀ ní gbàǹkan nìkan kọ́ ọ̀ní kéèsì ni